هذا غلام وأسروه بضاعة والله عليم بما تعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي شراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون إن الحمد لله نحمده ونستعينه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 àánú ọlọ́run orí ajẹ́jẹta rẹ̀ ọlọ́mà bá anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al-Karim suratu aya 96 ọ̀nà ni a ti máa tẹ̀síwájú aṣàlàyé fún wa lánàá ìgbà tí ọlọ́run parí àlàyé ọ̀rọ̀ nípa ti anabi Shu'aib alayhi salatu wassalam àti ibi tí ọ̀rọ̀ wọn padà kángun sí ọlọ́run wá tún bọ́ sí agbègbè míì èyí ni ọ̀rọ̀ nípa anabi musa aleyhi salatu wa salam àti àwọn tọ́lọ̀hún náà sí pàápàá jùlọ anabi musa ọlọ́run náà sí fir'aun àti àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú fir'aun àlàyé yìí atẹnubọ̀ lánàá ìrìn àjò ànábì Musa ṣe jẹ́ alẹ́ ìsọ̀rẹ́ àti wọ́sẹ̀rẹ́ tó fi di ara Egypt ìyẹn Misra ànábì Musa ọmọ Banu Israel ó ń lòun kì í sọmọ ilẹ̀ Misra àmọ́ ibẹ̀ náà bí sí. bọ́lọ̀n ti wá kádàrá pé ọ̀dọ̀ náà ni ànábì Musa alayhi salatu ibẹ̀ ni ó gbé dàgbà ibẹ̀ náà ni ó ti ìtọ́sọ́nà ọlọ́run yóò gba nípa pé ntọ́lọ́run fẹ́ kó jẹ́ àti pàṣẹ bẹ́ẹ̀ lónìí pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru hàn dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد حضراتكم على القرآن فلورق الله الرحمن الرحيم ربنا وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا ربنا ولا نبي موسى أنا نسى بآياتنا بآياتنا أنا موسى بآياتنا pẹ̀lú ọ̀rọ̀ wa ayatu òun náà ni ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe àtàwọ́rá ọlọ́run ni àfihàn Musa àgbèlè lọ́wọ́ nínú àtàwọ́rá àwọn ẹ̀rí ọ̀rọ̀ èyí tó fojú hàn òdodo ọ̀rọ̀ ìtọ́sọ́nà èyí tó fojú hàn ó ń bẹ ń bẹ́ẹ̀. wọ́n ṣe lè tọ́ ní ìmọ̀bí. kí wá ṣe àtàwọ́rá nìkan la fún Musa láti lè fi jíṣẹ́ àtúnwá fún ní sultani sultani yìí oná ní àwọn mùjíza sultani bìmánà alburhan àwọn nǹkan àwùjáre ẹ̀rí máa jẹ́ mi nìṣó. So, bọ́lọ̀ ló rán mi níṣẹ́ wàsòlùtọ́ ni mo bí wàsòlùtọ́ ni mo bí àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó jẹ́ ti iṣẹ́ ìyanu nínú rẹ̀ ni wípé tánàbí Musa bá ju pọ̀ paálẹ̀ àjèjò gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu láti lọ bá Fìràhùn ẹlẹ́ẹ̀kejì tánàbí Musa tó bá kọwọ́ bọ abíyá tó bá ti nà ọwọ́ mu síta báyìí gbogbo ọwọ́ yẹn yóò funfun gbò ìmọ̀lẹ̀ ó gbà ẹ̀ nírọ́wọ́ yẹn mọ́ ìmọ̀lẹ̀ nìkan lẹ́ẹ̀ máa rí ọlọ́run fi yẹn ṣe mùjísà kí Musa kó lè lọ bá Fìràhàn kí Fìràhàn ò lè mọ̀ wípé àtọ̀dọ̀ ọlọ́run ọba iṣẹ́ tọ́lọ́run òní Musa fẹ́ jẹ́. ilá fèrè àwọn àwọn àmàlà ìhì. ọlọ́wọ́n ọba ní ààrẹ ànábì Musa pẹ̀lú àtàwòrá àwọn àlàyé ọ̀rọ̀ tó fojú hàn àti àwọn tẹ́ẹ̀yanu a ní kí Musa kó lọ bá fèrè àwọn kó lọ jẹ́sọ lọ́n fún. wàmàlà ìhì. àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ mọ́láhù àṣùrọ̀ fìlkọ́ọ̀lù àwọn tí wọ́n lẹ́nu nínú ìjọba náà ń pè ní malau àwọn tí wọ́n lẹ́nu nínú ìṣèlú ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ ni ìṣèlú àwọn tó lẹ́nu níbi ìṣèlú àwọn ni ashraf àwọn tó ṣe wípé dídè àti tútú ó ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n lè rọ ọba gan lóyè àwọn ni mọ́láhù irú àwọn bẹ́ẹ̀ tó wá ń bẹ pẹ̀lú fìràhùn torí pé ọlọ́run ọba ò sọ pé fìràhùn nìkan lòun rán Musa sí bí fìràhùn bá fẹ́ gbọ́dọ̀ ọlọ́run àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ yóò níjó pọ̀ ló fi jẹ́ pé tọ́lọ́run bá fẹ́ sàánú olórí akó àwọn èèyàn rẹ̀ akòtì bí ò bá rántí ní yẹ kó ṣe dàkàrú wọ́n rán létí pé ṣe báyìí ṣe báyìí tóun náà bá ti rántí dáadáa láti ṣe dáadáa àánà wọ́n ràn án lọ́wọ́ lérí ẹ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́dà kejì tó bá lọ jáwọn ẹni bí níbẹ̀ pẹ̀lú olórí bó bá fẹ́ ṣe dáadáa wọ́n mọ̀ pé dáadáa ni wọn ò ní kun lọ́wọ́ lérí ẹ̀ wọ́n strike wọ́n dàgẹ́lẹ̀ àbí bó bá sì gbàgbé bíyè rẹ̀ ò bá lọ síbi dáadáa kan láti ṣe àwọn ò rántí ṣùgbọ́n wọn ò ní ran létí. firaun ẹni ibi ni firaun òun gẹ́gẹ́ fún rẹ̀ àwọn tọ́lọ̀ tó wá kó ti firaun àwọn ẹni ibi bíi tiẹ̀ náà ẹ ti mọ̀ wípé ẹni ibi plus ẹni ibi ìdíkọ́ tó parun. ìdí nìyẹn gbàtọ́lọ́ ń rán Musa ń kò ní fìràwọ́nù nìkan ni kó lọ bá ọlọ́run ọba ní ilá Fir'auna wa mala'ihi. ilá ọlọ́run ọba rán Musa kókó bá àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ ọlọ́ni kàkà káwọn èèyàn ó gbọ́rọ̀ ọlọ́run látẹnu Musa kán tẹ̀lé wọn ò ṣe bẹ́ẹ̀. pàtàkì amúra fìrà áhùn. àtẹ ti fìrà áhùn òun ni wọ́n tẹ̀lé wọn ò tẹ̀ láṣẹ ọlọ́run. wọ́n máa amúra fìrà áhùn nábì rọ̀ṣì. ọlọ́run ní ẹnì kan ò sì ní tẹ̀lé ọ̀rọ̀ ti fìrà áhùn ẹ̀kọ́ mọ̀nà. torí pé wà máa múrú Fir'auna bi rashid wà máa múrú ni ẹnì ò ní gbọ́rọ̀ sí Fir'auna lẹ́nu ọ̀rọ̀ tiẹ̀ kò sí rúṣùdù kò sí ìdáyà kò sí mọ̀nà níbi ọ̀rọ̀ tí bá sọ ibi tọ́lọ́ ni mọ̀nà wà wà máa múrú Fir'auna bimana almazar tí nǹkan bá wá ní fa'il ó lè túmọ̀ ismul maf'ul gẹ́gẹ́ bí qatil ay maqtul ó lè túmọ̀ ismul fa'il kó túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí rahim arrahim àbókò ní marhum naam yóò ó lè túmọ̀ arrahimu arrahim ó lè tún lè túmọ̀ mọ́sà yìí wà máa amúrú fir'aun bi rashid. wà máa amúrú fir'aun bi rashid. ayé wà máa amúrú fir'aun bi rushdi gbogbo àṣẹ tí fìràwọnù bá pa kò símọ̀ náà ń bẹ̀ gbogbo àṣẹ tẹnìkan bá pa tó bá ti ṣe pa títọ́ ọlọ́run àti tòjíṣẹ́ ọlọ́run kéèyàn mọ́ tẹ̀lé o torí pé ọlọ́run ọba ti ṣe nẹ́fíù hidayati wa rushdi fi amúrí ghairi Allahi subhanahu wa ta'ala wa rasulihi gbogbo àṣẹ tẹnìkan bá pa tọ́tẹ̀yẹ bá ti ṣe pa tọ́lọ́run tó ti ṣe pa tòjíṣẹ́ tọ́lọ́run ọba ránṣẹ́ ẹ mọ́ tẹ̀lé o. وما أمر فرعون برشيد وما أمر فرعون برشيد ọlọ́wọ́n bá ní àṣẹ tí fìràwọ̀n ló pa kì í ṣàfẹ́ ẹ̀mọ̀nà kì í ṣàṣẹ téèyàn lè tẹ̀lé téèyàn ó wà á الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ọpẹ́ ni fọ́lọ́run tó ṣe wá ní umar al-Qur'an ìwé tí ò dojúrú tọrọ rẹ̀ ò ní takora wọn bó ti wùlẹ̀ kó mọ́ ẹ wo àwọn àyàtà ń túbọ̀ ìgbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa anabi sọ́ọ̀lẹ̀ aleyhi salatu wa salam ọlọ́run ọba ní wà ilá Samuda àkọ́hún sọ́ọ̀lẹ̀ ọlọ́run ní mo rán sọ́ọ̀lì sáwọn Samud sọ́ọ̀lì tó jọmọ ìyá wọn ọlọ́run pe sọ́ọ̀lì lọ́mọ ìyá wọn Samud ọmọ ìyá níbi ti bíbí ni o kì ṣe nínú ẹ̀sìn ìgbà tó fẹ́ sọ ti àwọn ìjọ áádìí. Ọlọ́run ọba ní arán ànẹ́bì Wood, èyí tí ń ṣe ọmọ ẹ̀yà àwọn ìjọ áàtì, ọlọ́run pé Wood, ó pè ní ọmọ ẹ̀yà wọn, ìgbà tó dórí ti ṣàáìbù náà. Ìlàmọ́lẹ̀ aláàkọ́hùn ṣùáìbá. Ìgbà tó lọ́run fẹ́ sọ ti ṣùáìbù, ànẹ́bì ṣùáìbù, ọlọ́run ọba ní arán ọmọ ẹ̀yà wọn tí ń jẹ́ ṣùáìbù táwọn Mẹ́díàn ìgbà tó wá dórí ìtànẹ́bì Musa ọlọ́wọ́ pé lọ́mọ ẹ̀yà wọn nítorí pé pìlẹ̀ Musa ọmọ ìsírẹ́lì ọlọ́wọ́n bá wá ní wàhálà kan ní arsalna Musa kò sọ pé wà ilá Fir'auna akhahum Musa ọlọ́wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wọ al kò ní takora wọn ìdí nìyẹn tó fi jẹ́ wípé arimu ń bẹ̀ ipe Musa àti Firaonu wọn ò tán lẹ́sìn wọn ò tán ní bíbí àmọ́ Ṣuaib kò tán pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lẹ́sìn ni ṣùgbọ́n ní bíbí ẹbí ni wọ́n Ànábì Sọ́ọ́lì kò tán pẹ̀lú wọn lẹ́sìn ṣùgbọ́n ní bíbí bíbí pa wọ́n pọ̀ ọlọ́run ò wá pa Musa papọ̀ mọ́ Firaonu torí pé Firaonu ó ṣe pa sí Musa lẹ́sìn ó sì tún yàtọ̀ sí Musa ní bíbí ọmọ Ísírẹ́lì lànàbí Musa Misiri ara Misira kìbùkì òní Fìràhọ́nù ọlọ́run ọba fi ni wọn alákọ̀ọ́dẹ àrùsálẹ́ Musa bí ayé àti náà. ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين. Iṣẹ́ ti ọlọ́run tó ní kí Musa lọ jẹ́ fún Fìràhọ́nù. àtàwọn ẹmẹ̀wá rẹ̀ iṣẹ́ méjì alákọ̀ọ́kọ́ ni wípé kó gbà kó wòye ọlọ́run gbogbo àwọn èèyàn rẹ̀ ọlọ́run nìkan máa sìn òye sọlọ́run ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ìsírẹ́lì kó wọn lẹ̀ kó yọ̀ǹda wọn tí wọ́n máa lọ kán kúrò nílẹ̀ Mísírà iṣẹ́ méjèèjì náà yẹ fúráwọn èjì sọ pé àníṣẹ́ méjèèjì wọn gbọ́ ohun òsì gbà tábà wọnú Suratul A'raf ọlọ́run sọ ọ́ níbẹ̀ iṣẹ́ tó ń rán sí fúráwọn àtàwọn ẹnẹ̀wá rẹ̀ iṣẹ́ méjì yẹn náà ni ó ìsọ ọlọ́run mọ́pẹ̀lẹ̀ ọlọ́run fáwọn èèyàn kó o sì máa sin ọlọ́run má sí ọ̀tá ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ọmọ ìsírẹ́lì yìí má sọ wọn dẹrú rẹ̀ tú wọn á lẹ̀ kí wọ́n máa lọ nítorí wípé ọmọ ìsírẹ́lì ìtàn wọn kùránì ló tan ìmọ́lẹ̀ púpọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì alukùránì ló tan ìmọ́lẹ̀ àwọn ìsírẹ́lì wọ́n fẹ́ kílèmù pé àwọn ní Egypt nínú ìtàn ṣùgbọ́n á pìtàn fún wọn pé ọjọ́ bí ìlú bàbá yín ṣèbí látàrí ànábì Yusuf lẹ́ti dára bẹ̀ ànábì Yusuf ló ní pé ẹ gbogbo yín ẹ máa bọ̀ mo ìtara bẹ̀ kí ló dé tí Israel wá ń kílèmù báwọn làwọn ní Egypt ẹnu tí ń bẹ láàrin Egypt sọ̀rọ̀ wọn náà Jordan náà wọ́n fẹ́ kílèmù ẹ̀ pé sẹ́ẹ̀lì lónìí kódà wọ́n fẹ́ kílèmù màdínà náà nítorí pé wọ́n lànà ti bá yahudi ní màdínà yahudi banu nazir yahudi banu kùrẹ́bọ̀ àti yahudi banu kọ̀yìnàkọ̀ ànábì bá wọn màdínà lọ́dọ̀ ṣùgbọ́n fáwọn ànábì bá wọn ní màdínà tó túmọ̀ fáwọn náà níbẹ̀ ni àwọn náà owó ní yahudi ṣe wọn ò nílé wọ́n ti fara káásá àtinú ọlọ́run látara ànábì Mùsá aláìsàlátù àìwá nílé tí wọn ò nílé tí wọn ò níbi kan pàtó ogun fọ́n wọn ká lọ́lọ́run fi ní kí Mùsá kó wọn torí pé wọn èé sara Mísírà wọn èé sara Egypt wọ́n á máa kó wọn lọ sáàyè tọ́lọ̀ ń pa máa kó wọn lọ bẹ ìgbà tí Musa kó wọn kúrò inú líle àìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu kò jẹ́ wọn ó rí bẹ́ẹ̀ wọ̀ wọn á máa kó wọn lọ sí ṣáà ká lọ dúró síbẹ̀ ṣùgbọ́n wọn ò padà rí bẹ́ẹ̀ ìdá sọ fún Musa náà ní wípé ìrẹ̀ Musa máa lọ wàrọ̀ bákì. Ìwà àtọ́lọ́wọ́ bá ẹjọ́ máa lọ. Ẹ lọ gbógun tàwọn òmìrán tó ń bẹ níbẹ̀. Ìgbàwo jókòó sílé àwọn tẹ̀lé ọ̀. Èyí sì bọ́lọ̀ ńlá gidi. Èyí bọ́lọ̀ ńlá gidi. Ẹni tá a ní ó ṣe tó, tó ń lòun ò lè ṣe tó tó tó tó tó tó tó dáa ọlọ́run ní àwa ní pídà èkó kó bá wọn. ọlọ́fà iná muharo ọmọ tó nà lẹ́yìn. ọlọ́run ní mo ti sọ wíwọ bẹ̀dẹ̀ wọ fún yín. èmi ò ń gba ilé mi tẹ́lẹ̀ pé kẹ́ bẹ̀. ẹ máa tẹ̀sí láyé mi ẹ̀mí nílé. ẹ̀mí nílé. gbogbo eléyìí tí lọ bá wọn ṣe pé ẹ̀rí nígbà israẹli orílẹ̀-èdè ọ̀rọ̀ ìdá àmọ́ wọ̀. ṣé tọ́lọ́ ní ọ̀sẹ̀ ni àbí káwọn tó bá wọn wá lù tí ìbájọba ṣe ọlọ́run ni kọ̀yẹ́ kí fọlọ́sìn yìí ó ṣẹ́kù mọ́ wọn bá ti gbà látara àdé eléyìí ọlọ́run ló lè sọ̀tàn torí pé òun ló dáṣẹ òun ló dá ẹni ìtàn gbogbo àwa tí ń bá ń sọ̀tàn lé lérí tí tó tàn bá dojú nínú ẹbí wọn ni ẹ lọ pé tó bá jẹ́ gbà wá abẹ́ẹ̀kọ́ wọn ni ẹnu rẹ̀ nìkan sẹ́kù sí jẹ́mọ̀ tá a tún lágbà lẹ́yìn ọlọ́run kùránì sọ wípé bọ́ọ̀rọ̀ israẹli ti rí mi àwa láwọn kan professor of history níbo ló ti bọ̀ ọlọ́run sọ pé bí tàbí rí rè ẹ̀ wá láwọn professor kan wọ́n sọ ìtàwó ní ìtàwó ní bàbá ńlá bàbá wọn mà bọ́ọ̀rọ̀ àwọn ẹsẹ̀ kò sásìkò ní nínú tẹ́tà nàbì Musa lọ ṣe náà ni kò fẹ́ kó wọn kúrò ń bẹ̀ ṣùgbọ́n látara ègún tí wọ́n ti fara káàtà rẹ̀ wọn ò padà débẹ̀ kan ọlọ́run ni mo sọ bẹ̀ ti wọ̀ fún yín. ẹ wà á máa ìdà ìkó yóò bá yín ẹ máa lọ ẹ máa bọ̀. Fọlá tààtà àlàlùkọ́ omi fáfikì. Ọlọ́run rẹ̀ Musa má bànújẹ́ o. Lórí ìdààmú lànàbí Musa jẹ́rẹ̀ láyé. Fọ́tí dé tán bá kúrò ń bì tán bá tún lọ tán bá tún bọ̀ ìbínú òtò jáde. Àti kúrò ń bì yìí wọ́n tún lọ fún forty years forty years ọ̀pọ̀lọpọ̀ wọn ló kú wọn ò débẹ̀ ọ̀rọ̀ àwọn bàbá ní Ísírẹ́lì iṣẹ́ méjèèjì yẹn wá lọ́lọ́ ní kánẹ́bì Musa kó lọ jẹ́ fún Fíráúnà. ọ̀la Musa yà Fíráúnà. ìyẹn nínú Suratul Araf àyà kẹlẹ́nu àyà one oh four. ọlọ́fẹ́ sàlàyé rẹ̀ fún wa ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní ìgbà tí musa wá dọ́tẹ̀rì fọlọ́run ti sọ nínú sùràtù hudu bí pé musa sí ọlọ́run wa sọ ọ́ nífọ̀sí wẹ́wẹ́ ń bí nígbà tó dọ́dọ̀ rẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ nínú sùràtù làárọ̀ lọ́lọ́run ti wá sọ ọ́. Ọ̀kọ́lá Mọ́sá yá Fìràhún. Ìgbàtà nẹ́bí fún lọ́wọ́ dọ́dọ̀ Fìràhún, ọwọ́ sọ fún pé yá Fìràhún. Ìjẹ̀jẹ̀ Mọ́sá là kọ́mọ lórí o. Torí pé orúkọ oyè ó ní Fìràhún. Ẹ máa wà nẹ́bí wa Mùhàmmad sallallahu Tánàbí bá fẹ́ kọ́ lẹ́tà sáwọn ọba ayé nígbà náà tí wọn ò gbà Ànẹ́bí wa fẹ́ kọ́ lẹ́tà sí wọn kó kán gbà ànábì òní ìlà àwílì rúù ànábì òní lẹ́tà yìí kó lọ sọ́dọ̀ ẹni pàtàkì róòmù ṣé kèfèrí pàtàkì kò sí pàtàkì kan lára kèfèrí ṣùgbọ́n ànábì ó fi iyì yẹn ó fi tààrẹ̀ torí pé ipò ọba ipò àpọ́nlé ipò gọ́vnà ipò àpọ́nlé ipò pírẹsidẹ́ǹtì ipò àpọ́nlé ni ọwọ́ adéwájú gọ́fúnà ọwọ́ ni ìwọ lọ tó mọ tó mọ èmi ò rí ọfíìsì ẹsẹlẹ́ǹtì o lóde kíní ló kọ rẹ ń jẹ ẹ̀ǹgbẹ́ ni ó kábọ̀. anabi musa ń gbà tó náà dọ́dọ̀ fìràwọ̀ kò lákọ̀ mọ́ fìràwọ̀ lọ ó ní yá fìràwọ̀ ó kò yé rẹ̀ nù. náà. إني رسول من رب العالمين. Olójúṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo ayé tó ń kẹ́ gbogbo ẹ̀dá àtọ̀dọ̀ ẹ̀ ni mo ti wọ́ òun ló rán mi níṣẹ́. àti ìfúnná àlá àlá àkúlà àlàmọ́ ìlàlá. àkọ́kọ́ tọ́lọ̀ ní kí n sọ fún àkí kó ń gbọ́rọ̀ ṣe rí tí ò rí bá mi òdodo tí ò pé méjì ó náà ní pé kò yé pera rẹ ní tó jẹ fáwọn ènìyàn náà má pẹ̀rẹ̀ lọ́lọ́run fáyé má àkíkọ́. Àlá àlá àkúlọ̀ àlọ́lọ́ ìlà ìhà. Àkọ́kọ́ tọ́lọ́wọ́ bá fi rán mi ni wípé mo ti gbàdéhùn lọ́dọ̀ Ọlọ́run pé mi gbúdọ̀ sọ nǹkan kan fún ọ àfòdodo mi ní parọ́ fún ọ. Kọ̀dé jí dùnkùn bí báyìí láti mìíràn bìkún. Èmi ti dé pẹ̀lú àwọn ẹ̀rí tó fojú hàn. ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú mi àwọn tẹ́ ìyanu ń bẹ pẹ̀lú mi èyí tó fojú sí ìṣòro yìí. nínú tí mo torí rẹ̀ wá bọ̀ náà ni pé kò tú wọn sílẹ̀ ọlọ́run ní sọ fún ọ pé kò tú àwọn ọmọ Israel kò tú wọn sílẹ̀. kọ́lá àyà ti fà bí mi sọ pé ọ̀rọ̀ tútù wọn lẹ̀ àìtú wọn níwájú tiwa náà ló ti ń sọ fún oníṣẹ́ ìyanu lọ́wọ́ bọ̀ wá jáde. ẹwọ̀rọ̀ kò sí àtẹ́ǹtì kan fi tẹ́yìn ẹ kò sí ìfẹ́ gbọ́ ọmọ ìṣe ń sọ fún oníṣẹ́ ìyanu lọ́wọ́ àti ọba oníṣẹ́ ìyanu lọ́wọ́ ò wá mú wá. Ìgbòmìnà sọ́dìkì. Bó bá ṣe kó dòdò lọ́lọ́run ọba àrùn oníṣẹ́ jẹ́ káàrí. Mọ́lùkọ̀ sọ. Ìgbà bá sì ti ro lágbára kó tó lọ Fà kò pẹ́ dásìkò náà ju ọ̀pá rẹ̀ sílẹ̀. Ọ̀pá yìí bá di ejò ńlá, Sọ̀rọ̀dán, Hayatun Dọ̀kìmà. Ó bá di ejò ńlá, Sọ̀rọ̀dán, ìrìn ejò kan, general name fẹ́jò ní Hayatun. Ṣùgbọ́n Sọ̀rọ̀dán, àwọn tó bá mọ́ oko ejò wọ́n lè mọ́ ejò tí ó tóbi tó bá dejò ọ̀hún. wọ́n á sọ ayájà wọn báyìí dàrí abẹ́yẹ tó òní náà sì rí. anábì musa ní túngbà kan sí ó tún kí ọwọ́ rẹ̀ bọ́ àbíyá ó fa ọwọ́ òun jáde. ọwọ́ òun bá funfun gbò. gbogbo èèyàn ní wò pé ah irú ìmọ̀wé. ọ̀la ìmọ̀lá omi ń kọ omi sí ìràwọ̀. ẹ wò ó alámọ̀jà abáwọn ẹni ibi tó pọ̀ ìbúránà náà wò bá ah, ọmọ sí nǹkan ó ní ọmọ mú nǹkan wá bẹ́ẹ̀ mọ̀ pé kò lè jọ fúráwọ̀nà méjì torí pé ọ̀dọ̀ fúráwọ̀nà ni Musa gbé ìgbélé tó wá ṣe yìí náà kì í ṣe lè tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn tán bẹ pẹ̀lú fìràhùn wọn ò dé fìràhùn ronú gbígbà. àwọn abẹnugan nínú àwọn ìjọ fìràhùn tí wọ́n ń bẹ pẹ̀lú fìràún àwọn nákọ́ sọ̀rọ̀. Inna hada la sahirun alim. wọ́n ní fìràún mẹ́jẹ ń tó ṣe yóò jọ ọ́ lójú òpìdán ni Musa ó ti lọ kọ́ nípa idán ó sì mọ̀ pọ̀ àlímù ni. Inna hada la sahirun alim. òpìdán tó nímọ̀ nípa adá púpọ̀ ni èyí tó mú mẹ́jẹ ó jọ ọ́ lójú. yuridu an yakhrujakum min náà. yóò kúrìjà yóò kúrìjà kan yóò يريد أن يخرجهم من أرضكم إن تفاتني ويبي أفاق بالمين لوا فماذا تأمرون يا فرعون بو لا تسروا لسباك قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاترين ويا فرعون وصرع ونات صرع قالوا أرجه ipe jẹ́ ká lọ lára mọ́jọ́ kúrò níbi tó wà. òun àtọmọ ya rẹ̀ àrùn náà mọ́jọ́ kún ó kúrò ńbẹ̀. wà á rọ fílmàjà ilé àṣírí yìí. ẹ jẹ́ ká ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tí ń bẹ nínú ìlú pọ̀ bá fẹ́ rí gbogbo àṣírí náà ká kóra wọn jọ. Yàtúwọ́ bá bíbò lè sáàrì nàálì. Gbogbo ìdílé kọ̀ọ̀kan táwọn òkú ìdán bá ti wà mẹ́ kóníkàlùkù máa mẹ́ni tó mọ̀ dán pa ní fámìlì wá. وجاء السهرة فرعون gbogbo àwọn tí wọ́n mọ dá pa nínú ìlú fìràwọ́n gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀. qalu inna lana lajran in kunna nahnu al-ghalibin. ìgbà tí wọ́n dé tí wọ́n wá fìràwọ́n kò jẹ́ mú sọ̀rọ̀ èyí tó ṣe yìí á fi ọpẹ́ àní tó jù rẹ̀ lọ. wọ́n bá pe àwọn òkú dábẹ́ àwọn òpìdán náà nígbà táwọn náà dé wọ́n kọ́ bí fìràwọ́n lè fi kí ló fún wa ẹ̀wọ̀n sọ tá a bá kojú Musa tá a bá fi idán tiwa gbé tiẹ̀ ṣubú tá a ní nǹkan kan ẹ̀bùn tó fún wa àbówó ọ̀yà kan ń bẹ tó fún wa. fìràwọ́n ní bẹ́ẹ̀ ni. وإنكم لمن المقربين. Yìí ṣe pé màá fún yín lówó ẹ̀bùn nìkan ẹ̀ tún wà nínú àwọn tí ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí. Èyí ò ga ju owó lọ. Lákòójú wẹ́ńsì. Kí pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè wa yìí ọlọ́run bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kó ní ń ní fún ọ lówó. Ṣùgbọ́n ń àná ìṣòro kọ̀ rẹ pé ẹni tó súnmọ́ mi jù Nàìjíríà ìwọ ọ̀pá yìí. sóòtú ló wà fún olówó kílẹ̀ ọjọ́ tó sú gbogbo àwọn tí wọn tí ò tí ì wọn wà á bọ́ ní ìsìn ẹ̀dá pẹ̀lú àsọfọ́ rẹ̀ yìí. fìràwọ̀n mọ pé onígbẹ̀bù ń fún yín nìkan ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá lè borí múdá. ẹ tún jọ kan nínú àwọn èèyàn tí màá sún tí màá sún yín mọ́ mi pẹ́kípẹ́kí ó tún fi yẹn dùn wọ́n nú. Musa. àwọn ìjọ fìràwọ́nù yìí wọ́n wá pe ànábì Musa. ìmọ̀. تلقي وإما أن نكون نحن الملقين àwọn òpìdán wọ́n ní kí tí ó bẹ̀rẹ̀ wọ́n ní rẹ̀ Musa ta ní ọ̀kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n lọ́wọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ ní àbáwà ní káwọ́ ọkọ̀ bẹ̀rẹ̀. bọ́ọ̀lá àlùkò. ẹ wo ọgbọ́n ẹ wo làákàyè anábì Musa ẹ̀yìn ẹ̀ṣẹ̀ sí iná ẹ̀kọ́ nìyẹn nínú ọ̀rọ̀ tiwọn tí wọ́n bá sọ ó sì mọ ibi tó ti ṣubú ó mọ ẹ̀rí tán gbára lé jù nígbà wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ipò gángan bẹ̀ ni ó lọ ẹ̀kọ́ nìyẹn ẹ̀yin ni kẹ́ ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹni tí ọlọ́run bá fún lọ́pọlọ tí bá ń darí àwọn ènìyàn wọ́n wà níjókòó kan ni wọ́n fẹ́ ṣe mítì kan ni òun ò yí kọ́ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ náà ńgbẹ bá wá sọ̀rọ̀ lọ títí ó ṣe é ṣe kó ṣe bọ̀rọ̀ tíhùn náà ni ó yọ papọ̀ tí ó fi sọ̀rọ̀ jẹ òun lè má lọ́rọ̀ jẹ sùmọ́tọ́ bá wá gbọ́rọ̀ nǹkan ọ̀rọ̀ wá níye lérí bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà lẹ sọ̀rọ̀ bọ́bá sì rí pé gbogbo yín ibì kan lẹ sùn kẹ́ kọ́rí sí òun wà nítọ̀ bẹ́ẹ̀ ṣe wó náà dá ṣùgbẹ́já fún wọn rẹ̀ àmọ́ tó bá ti sáré sọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n láwọn rí táwọn bẹ̀ ká tó tutọ́ ọwọ́ òyìn ti tọ́ bẹ̀ oníṣẹ́ kí lọ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kalẹ̀ náà a fi máa dáàtọ̀ lérí ẹ̀kọ́ ni ànábì Musa ní àà ẹ̀yin ẹ̀kọ́kọ́ ju ti yín lẹ̀ káwọn ń jó dà ìgbà tí wọ́n ju àwọn kó okùn àtọ̀pá wọ́n ti wúlẹ̀. Sọ́hárò ayúnà náà. Ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọlọ́run ní ìdán làwọn ń pa wọ́n dẹ ojú àwọn ènìyàn ni. Sàárù àyùnánà. Sàárù àyùnánà. Sàárù àyùnánà. Ìdánbẹ́. Ìdánbẹ́ o. Wọ́n dẹ ojú àwọn ènìyàn. Wọ́n sọ̀rọ̀ àbò. Wọ́n sì bà wọ́n lẹ́rù, wọ́n dẹ́rù bà wọ́n. Ajá àwọn. بسحر عظيم ọlọ́run ní iṣẹ́ tó tóbi إلى idán ọlọ́run bá ti rí idán bí. bẹ́ẹ̀ nìkan bá bọ́bá dó lórí òfurufú báyìí tó jókòó tí ń pe dán tẹ́ ẹ̀ tí ò jókòó lórí kankan àga kan ló jókòó lé ṣùgbọ́n ìrìnlẹ̀ ẹ̀rí ó ti dán ojú yín ní dán ẹni bá fẹ́ pidán yóò dán ojú yín ǹjẹ́ ẹ̀ máa rí ọ̀tọ̀ ní nǹkan tó wà lẹ́. ẹnìkan jọ kan ó ṣe dán síyà kan ìdán tó ń ṣe sí yìí nígbà tí ìyá ó ṣe gbàjẹ́ ẹ̀yin ẹ lọ ṣe gbàjẹ́ ẹ má yàgbẹ́nu tọ́lẹ̀tì o inú pò kò ní ẹgbọ̀nsẹ̀ ìyá ìsìn máa ń gbọ̀nsẹ̀ nígbà ẹ bá ti rí ẹ má fọwọ́ kan ó ìta máa bọ̀ nígbà tí ìyá yìí ó ṣe gbọ̀nsẹ̀ ntí ìyá yìí rí nínú pò ọ̀gá pèpàmọ́tì aláṣẹ máa èbó ni chameleon alágbẹ̀mọ́ ọ̀gá ó tún lè ló kọ mí o ìyá ìbá pariwo a ẹgbà mi ọba sáré jẹnẹjẹnà ọba ọ̀rẹ́ wa yìí ọ̀rẹ́ wa ni ọ ẹgbẹ́ ń fojú di àfa kéke àbí àwọn àfa ńlá ńlá ńlá ńlá ńlá tẹ ẹgbẹ́ mi lé àwọn ò ṣe rí gbogbo eléyìí méje rẹ̀ ní bẹ́ẹ̀ ni kíláàsì ṣe bó ló ẹ ẹ lọ́wọ́ kan à ẹ̀wọ̀n wọn kàn bẹ́ẹ̀ sì ni bí a ń bá fọwọ́ kàn ìgbẹ́ ni ìgbẹ́ ní ọwọ́ rẹ̀ ó kàn òun ò fura bí yàn bá tà ń ya alágẹmọ ní ẹ kó fìyẹ báràn ti mọ òun bẹ́ẹ̀ yàn ń yà bẹ́ẹ̀ yàn ò ní fìyẹ ṣùgbọ́n kò ní fìyẹ alágẹmọ òun yóò rí mbẹ jẹmọ ọ̀rẹ́ wa yìí ó sì jẹ ìyá òun débi pé ìyá òun tó lọ sí i tírélà mẹ́ta ní àyẹ̀ ní nígbà ìdẹ́nu ìlú ẹ̀wọ̀n fi pàtó fún mi rárá rárá mo wá sọ̀rọ̀ ẹ̀ wà èyí ló ń fi ó ṣe é ṣe pàtó ní ìgbà wọ́n bá fọwọ́ ka ìgbẹ́ mi èmi rí o olóòtú tiẹ̀ náà ni òun bẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá wò ìgbẹ́ ni ó rí ṣùgbọ́n lójú tìyàwó alágẹ̀mọ́ ni ó mọ̀ rí ṣùgbọ́n bolo náà wà bàjá lébi àfọ̀ bọ̀lọ̀ bàjá àtúnríra ọjà ìyá yẹn tán tí a yẹn padà lórí ìdán dídán ojú ní jẹ́jẹ́ ṣùgbọ́n àkíkọ̀tà kò sí tó tẹ̀lẹ̀ ìtàwọn òpìdán fẹ̀rẹ̀ àwọn. Sọ̀rọ̀ àyùnáyà. ìtàwọn ṣe nìyẹn ìyẹn lẹlòmíì ṣe tó fi ń pẹrẹ ń wòlíì ó lè gbá ọ láyà báyìí yóò sì fa pẹpẹ yẹn jáde <laughs> ìgbò tí pẹpẹ yẹn yẹn ń gbé nínú ajá wọn kí ni ń jẹ ń bẹ ó yẹ kó fura pé kì í ṣe àyà tèmi ló ti yọ lè jáde lọ bí báyìí yàrá rẹ tó bá gbẹ bẹ lórí bẹ bó o ti lọ gbẹ ejò lọ bá bẹ òòrè jò kàkà lọ gbẹ jáde ìdán lọ́lọ́wọ́n bá sọ pé wà láàyè fúlẹ̀ ọ̀sáhírù láyé fúlẹ̀ gbogbo àwọn òògùn náà ní sórí rẹ̀ gbogbo tí wọ́n bá wà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ torí pé ìdán ó bá yí máa ń rìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ẹnì ah, ó ti bẹ̀rẹ̀ sí jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ah, lóòótọ́ mọ̀ ní ọmọ ní àríjà mọ̀ ìdíjú ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ìyàtọ̀ ń bẹ̀ ìdáhùn olówó mi máa fẹ́ nu láti ó pidán fún àwọn àwọn àfàtúgbóná ọlọ́mọdé àgbóná ẹni bá ti gbóná ọ̀sán rẹ̀ ọlọ́run ọba ní àwọn òpìdán fìràhùn ọlọ́run ò wà pẹ̀lú wọn sàhàrú ààyùnà náà sí sàhàrú ààyùnà náà sí wọ́n dán ojú àwọn ènìyàn ni wọ́n sọ̀rọ̀ àbò wọn wọ́n ti dájú wọ́n kó jìnnì jìnnì bò wọ́n. ọjà àwọn òbí ṣe é fi ń nàbí. wọ́n bá gbé ìdán ńlá idán tó bu àyà òun ni wọ́n pè níjọ náà. àwòhánà ilá Mùsá. kẹwàá lè mọ̀ wípé gbogbo ohun tó bá jẹ́ tọ́lọ́ ń pátá èṣù máa ń ní ẹ̀dá rẹ̀ kábọ́lọ̀ ń dúró ni má bá ní ọlọ́run fún ni lọ́mọ ẹ̀dá tèṣù náà ń bẹ̀rù ọlọ́run fún ni lówó ẹ̀dá tèṣù náà ń bẹ̀rù ọlọ́run bá sọ pé ẹlẹ́dínlẹ́ amẹ́nu orúkọlù fi sílùmí ká fàlàtẹ tẹbi ó kùtù wà lóṣù tó kò sí nǹkan tí ọlọ́run bá ń ṣe èso ọmọ mú ẹ̀dá rẹ wá ọlọ́run bá àlìjẹ́nà kalẹ̀ èso náà fi àlìjẹ́nà ta yé ó fi tàwọn èèyàn jẹ kò ní wọ́n ṣe tọ́lọ́ ẹnu àlìjẹ́nà odò kan fẹ̀ lábẹ́rẹ̀ ẹ̀rọ àti lọ́sọ̀ odò sábẹ́ ilé rẹ̀ náà sinu pool yóò rìn sí àmì haru náà ṣètò ọ̀nà mọ̀lẹ́ mọ́jì ó yọ ọ lẹ́nu dábàá ní ẹnìkan ní ẹ̀rọ kójójì máa rọ̀ lọ́wọ́ àmọ́ òbí ti bọ́lọ̀ ní rọ̀jò bóun ló ṣe tún wá gbogbo ẹ̀lẹ́sù máa fẹ́ ní ẹ̀dá rẹ̀ lọ́wọ́ esu ni wọ́n sọ pé ọba isi ti pààyàn tó owó gbogbo ẹ̀lẹ́sù máa ń fi ẹ̀dá rẹ̀ kalẹ̀ kó lè ṣe àwọn èèyàn lọ́nà ìgbà táwọn ẹbí Musa tó jọ palẹ̀ tó dejò kí ló àwa náà lè dé àwọn ju ọ̀pá wọn sílẹ̀ ó dejò náà. ọlọ́run ní ìgbà tí Musa rí ejò yìí nínú àyà mi ẹ̀rù bàbá. Ah, ṣé mi náà ń ṣe làwọn lè rìn àjèjì ṣùgbọ́n náà wọ́n bá wá ránṣẹ́ sí Musa níbi tó dúró sí náà. ọ̀nà ìkì àtọ̀. má bẹ̀rù ju ọ̀pá tiẹ̀ náà sílẹ̀. àìdáhì àtàlákọ́fù máa yá fi kún owó. gbogbo irọ́ táwọn ń pa nì ọ̀pá tiẹ̀ tó bá dejò tán yóò máa mi gbogbo ẹ̀ ni. Òdodo ká fojú hàn. Gbogbo iṣẹ́ táwọn òkúta fẹ̀rẹ̀ ọ̀nà tí wọ́n ń pe gbogbo ẹ bá bàjẹ́. Ànábì Mùsá bá borí wọn gbogbo àwọn òkúta fẹ̀rẹ̀ ọ̀nà wọ́n bá tẹni yẹpẹrẹ ojú tì wọ́n. Ẹ̀wọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lómi ọba ṣe ọlọ́run láyé kò ní mànà bọ́lọ̀ ti tọrọ ẹlòmíì. òkùdẹ́ làwọn èèyàn wọ̀nyí jẹ̀ mọ́ bí wọn ò bá wá pin dánjọ́ wọn lè mọ̀ mọ́ lọ́wọ́ nígbà táwọn náà wá rí wípé ah, ẹ má jẹ́ atara wa jẹ́ o nǹkan ju nǹkan lọ. ìdí àṣàrò tó sáàjì bí. gbogbo wọn wọn forí kalẹ̀ fọlọ́run wọn làwọn gbà fọlọ́run àwọn òkú jábá. ọlọ́run àmàna bí rabbil alamin. wọ́n ní ọlọ́run tí musa ń sọ yìí àwa ti gbà á gbọ́ àpidán mọ́. rabbi musa wa harun. ọlọ́run ọba tọ́lọ́run ọba tó rán musa àti harun níṣẹ́ làwọn gbàgbọ́ àpidán kọ́lá fìràwọ̀nù àmọ́tún bìrì. fìràwọ̀nù wa ń sọ fún wọn wípé ah, ṣé mo ní kẹ́ ẹ gbàgbọ́ ni kí ni mo ní ẹ wá sí. ẹ ti yá àgbà musa gbọ́ náà nu kọ́bílà ṣé mo ti yọ̀ǹda fún yín ibi tá a bá gbàgbọ́ àjọ gbàgbọ́ ni ṣé mo ti yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ gbà musa gbọ́. نعم إن هذا لمكر مكرتموه في ọlọ́run àwọn fìrọ́nà wa ni mo ti máa ń tẹ̀ ṣe ẹ̀yin àti Musa jọ dì ní nàmọ́kírù ète kan ète yìí ti fojú hàn. nínú ìlú mi ẹjọjọ pa ète òun pẹ̀lú Musa. ìtòkùnrinjú mi nà áhàlà. ẹ fẹ́ kó àwọn èèyàn ìlú mi kúrò ẹ fẹ́ gbà lọ́ọ̀ mi ni. ẹ mọ̀ ọ́ tí mo jẹ́ sọ̀rọ̀kọ́ ti á na ìdíyàkùn. ìjì sì ṣe fún yín kò ní pẹ́ níbẹ̀ náà ń ní kó gé ọwọ́ yín kan kágẹ́sẹ̀ yín kan. tán ti gé ọwọ́ ọ̀tún kágẹ́sẹ̀ òsì tán ti gẹ́sẹ̀ òsì kágẹ́ ọwọ́ ọ̀tún. mọ̀lá òsàn ní bá nà fún. kìláàfin nípa sípayọ nínú yàtẹ̀ ẹ̀jẹ̀ nìyẹn ìyẹn nìkan kọ́. kúmọ̀lá oṣù àlèbánà kó ajẹ́ máa ń. gbogbo yín òkùdábẹ́ ẹ ṣe pọ̀ tó ọ̀hún wà nìkan lọ kàn yín má gbélé bù kàn má sẹ́yìn nìkan kan kú yín ẹ wò fìlà ọ̀hún ó fi musa gálẹ̀. jẹ̀mọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ ọba làgídí. èyí tí fìlà ọ̀hún fẹ́ ṣe tó fi pe gbogbo ayé jọ lé musa lẹ́yìn ni ó fẹ́ dojú ti musa jẹ̀mọ́ àtàlójú wá sí i. sọ́n lójú tó lórí jẹ́ tẹ́nìkan lóun rẹ ìwọ́sájú pọ̀ lọ ó ọlọ olórí ju tiẹ̀ lọ ìwọ di ọlọ́mú gbogbo ìgbìyànjú gbogbo ipá tí bá ń tàn náà wàlá yahikul makru sayyi'u illa gbogbo ètò ìbú náà yẹ náà ní fìràwọ̀nù fẹ́ dojú ti ànábì musa láàrin gbogbo èèyàn ọlọ́run padà dá èké àbùkù ó dá padà sọ́dọ̀ ṣe tún wá ń sọ̀rọ̀ yẹn kan nìyẹn àkọ́kọ́ èèyàn pé àti ọmọ o ọlọ́run musa láàmú àbùkù ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún sọ fáwọn èèyàn yẹn pé ẹ lọ kàn wọ́n ẹ gé kan ẹ gé wọn apá kan ẹ tún gé wọn kò tún rí wọn ká máa bẹ̀bẹ̀ pé adákun fúráwọnà àníṣe bẹ́ẹ̀ máa wọn ọ̀bẹ. qalu inna ila rabbina munqalibun. wọ́n ní rẹ̀ fúráwọ́n ní tó bá wọ̀ kó ṣe àwa ti bó pa wá bẹ́ẹ̀ bọ́ gé wa lọ́wọ́ mọ́ gé alẹ́ mọ́ kàn wá bá kú ọ̀dọ́ náà làwọn padà sí. Wàmọ́ táǹkì mú mi nà ilà àmà nà bí àyà ti rọ́bì náà. Bàbá déwájú ọlọ́run á sọ fọlọ́run pé kò sí ìdí fẹ́ràn fi pa wá kò sí ìdí tó fi fìyà jẹ wá torí pa àgbà ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ ló fi jẹ wá níyà àfẹ́jú ẹ̀sùn lọ́run bàbá déwájú ọlọ́run. Nàà rọ́bànà àforíhàn àlẹ́yìn náà sọ́bẹ̀rọ̀. ó kan áyà yẹn èyí tó ń ka yẹn náà wà má táǹkì mú mi ná. ìlà àmàlà bí àyà ti rọ̀bìnà lámà jà àtúná. a sọ bọ́lọ̀ ń pé kò sí tó fi ń jẹ wá níyà ju pé àwa gba ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ nígbà tó dé tí gbọ́ wa ń tá ṣe fún ọ nìyẹn. rọ́bànà fún ìrọ̀lẹ́ yìí náà sọ bẹ̀rọ̀. wọ́n wá kàkà tí wọ́n fi bẹ fìràhọ́n ẹ̀mẹ́ tí wọ́n sọ wọ́n ní sùúrù mọ̀jà lè tẹ̀. kò jìjà lè lè farada ká lè kú lórí islam. ìtìjú ńlá lè jẹ́ fún fẹ́ràn. ó rò pé wọ́n máa bẹ̀rù. èrè ọlọ́run jẹ́ ká lè ní sùúrù bí láìsí wulẹ̀ kó pọ̀ tó jẹ́ ká lè ṣe farada. mọ̀jà torí rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà jẹ́ àsìkò lórí ìyàwó. ká lè tán sí mùsùlùmí mùsùlùmí ìjọ náà ni mùsùlùmí tó tẹ̀lé Musa torí gbogbo ànẹ́bí ọlọ́run pátá ìsìláàmù náà ni wọ́n polongo. ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó pa ẹlòmíì ẹni tó pa òun tó gbé lórí yóò mú orí rẹ̀ orí rẹ̀ tó gbé òun yóò gbé lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ ọ̀ máa dà lọ́rùn yẹn yóò máa wá òkè tọ́ba ti rí ọ báyìí gbà láàrin àwọn yẹn yóò fà ọ́ yóò wọ ọdọọdọ lọ ṣe ni hàrà kọjá lẹ́yìn ọlọ́run ẹni tó pa ní láyé wá wòye àwọn tí wọ́n ti pa wòye àwọn tí wọ́n fà ọ́ ìdí nìyẹn tán sọ ìrẹ́ gbogbo wọn bá fẹ́ ṣe ṣe àfẹjọ́ rẹ̀ sọ lọ àjọ pàdé wájú ọlọ èyí wọn tún jẹ́ àbùkù mi fún fìràhùn. wa qala al-mala'u min qawmi fir'aun. náà. أتذر موسى وقومه ليفسدون في الأرض. ọlọ́run má jẹ́ ká bá wọn ẹni ibi tì kí wọ́n jà á bá wọn tó pọ̀ ṣé ẹ mọ̀ wípé gbogbo ìdájọ́ tí fìràhùn náà mú wá kò ti Musa àwọn òkúta yìí ni ó dì pẹ̀lú àwọn ẹmẹ̀wà firaun àwọn olórí ibú bíi tiẹ̀ wọ́n wá ní firaun àtàwọn ah, tó ní tẹ̀kọ́ fún musa náà ó fi musa náà lẹ̀ àtàwọn tó gba musa gbọ́ yìí tó ní ṣe nǹkan kan fáwọn náà tó fi ilẹ̀ kó máa balẹ̀ wa jẹ́ báyìí. Kọ́lá sanu kọ́ tìlú abẹ́nà àwọ̀. Ó wá ní àwa fi Musa lẹ̀ àtàwọn tó gbà á gbọ́ kó máa sọ ohun tó wù sòsà wa bí ṣe ń sọ yìí bí fìràhónù kí ló ṣe fún fìràhónù wa ń sọ wípé musa nìkan kọ́ ni ó jìyà ó ti kó ó ti kó bá gbogbo ọmọ Ísírẹ́lì. àkọ́kọ́ nú ẹ̀ ló ní pé gbogbo àwọn ọmọkùnrin tẹ́ ó ti wà nínú òfin tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí òun tún kàn án níṣó gbogbo àwọn ọmọkùnrin pátá kan máa pa wọn tó bá jọmọ Ísírẹ́lì musa ti kó bá lọ ẹ máa pa gbogbo wọn. Àwọn obìnrin wọn ẹ má pa àwọn ẹ̀fà wọn sílẹ̀ ká lè máa rí wọn ránṣẹ́. Wọ́n iná fọ́ọ̀kọ̀hùn kọ̀ irú. Torí pé àwa jù wọ́n lọ kò sára tá à lè fi wọ́n dá. Fọ́ọ̀kọ̀hùn kọ̀ irú. Àwa ní ajẹmí ń pàlà àwọn ajẹlé wọn lérí kò sí dàlejò wọn. Kọ̀lá Musa lè bá omi yìí istaʿīnū billāhi waṣbirū. ìgbà táwọn èèyàn Musa gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀rù bà wọ́n ẹlòmíín bẹ̀rù Musa ìwọ tún dálẹ̀ báyìí. Ànábì Musa wá ń sọ fáwọn èèyàn rẹ̀ àwọn ọmọ Israẹ̀l. Ìsàínú billahi wasbiru. Kò sí bí fìtínà ṣe tó ọlọ́run ní kẹ́ wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀. Ìsàínú billahi wasbiru. Jàmá fìtínà wo ló tó kánsá máa pa àwọn ìran kan nínú láìṣẹ̀. Ìsàínú billahi wasbiru. Ìbánibí Musa ò sọ wípé ẹ lọ protest ìsàínú billahi wasbiru. in tó ń sọ fún wa ni pé ìsàínú billahi wasbiru. ìsàínú billahi wasbiru. ó ní ẹ sùúrù ẹ wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ Ọlọ́run wasbiru ẹ ṣe sùúrù o wọ́n pa yín o bá ṣe sọ. Ìgbàlárúdọ̀ lílà ni orí fún àmọ́ ìyàṣà òmìnira ìbàdí. Torí pé nù ìlú tá a wà yí ọlọ́run ọba lónìí, ọlọ́run ló sì mọ ẹni tí ó jogún rẹ̀ fún. Ẹni tí ń bẹ lórí àgàlẹ́ mi tí ń fọmú fò bó kò ní síbẹ̀ mà. Ẹ ṣe sùúrù. Inú ilẹ̀ tá a wà inú ìlú tá a wà yìí, ìyẹn lẹ Mísírà lọ́dún náà. Ànábì Musa ní ẹ ṣe sùúrù ilẹ̀ tẹ́ rí yẹn àtijọba rẹ̀ ẹni tó bá wọ ọlọ́run lọ́hùn máa padà kólé lọ́wọ́ lẹ́nu àwọn kan lè wà ń bẹ̀ bó bá dọ̀la àwọn míì ó tún wà ń bẹ́ẹ̀ ṣe sùúrù. wọ́n lọ àkìbàtò lè mú sẹ́tì. àtúbọ̀tán dáadáa ó ń bẹ fún gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run. ọ̀lú òbí iná mi ń sọ fún Musa pé òótọ́ ló sọ kán tó bí ọgàn ni wọ́n ti ń pa wá. قالوا أوذينا من قبل أن تأتينا wọ́n ti ń fara ni wá ṣáájú tó gbé ọ dìde ọlọ́nkẹ́ tó bí ọ kìí ṣe tuntun àti sùúrù náà ni. wọ́n mi ń bá di ìgbà tó o tún dé yìí náà ìfaraniyan ò dáwọ́ dúró à ń jìyà náà. kọ́lá sàrọ́ bùkún. ànábì musa wá ní ẹ ṣe sùúrù kò mà ní pẹ́ kò ní jìnnà dájúdájú ọlọ́run ọba yín. ọlọ́run ò ní pẹ́ pa àwọn ọ̀tá yín run ojú yín ló pẹ́ sí. ọlọ́run yóò padà wá fi yín tààrọ́ lélẹ́rí lẹ̀. bọ́lọ́run bá wá padà fi yín tààrọ́ lélẹ́rí lẹ̀ kò ní jù yín náà lẹ̀ yóò wá wo bẹ́ẹ̀ ṣe ṣe ẹ wo bọ́lọ́run ṣe fi àwọn náà ọ̀ntọ́ ọlọ́run bá kò fún mi lówó tó bá fún ọ lówó tán yóò wò bó ṣe fẹ́ lọ. ọlọ́run fún mi lọ́mọ fún mi lọ́mọ bó bá fún ọ lọ́mọ tán yóò wò bó ṣe fẹ́ tọmọ. ọlọ́run kọ́lé fún mi bó bá kọ́lé fún ọ tán yóò wò bó ṣe fẹ́ lé lónìí. ìdí nìyẹn tó ṣe pé látara ọlọ́run sàánú mi tọ́lọ́run bá sàánú ẹlòmíì ìtọ́ náà ló fi sórí bọ́lọ́run bá ti ṣe ń tà fẹ́ fún wa àtúgbùdọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ kámọ̀ tó ń sọ wa. àwọn ọmọ Israẹli wọn padà fíìlì torí pé ọlọ́run ọba padà la wọn ìgbà tọ́lọ́run là wọn tán wọ́n kọ̀yìn sọ́lọ̀ ọlọ́run ọba fi sọ wípé fàyàǹzò ọlọ́run fẹ́ wo bẹ́ẹ̀ ṣe ṣe sí ngba bá láì lọ́wọ́ fìràhùn tá a fi yín náà ṣàrólé bẹ́ẹ̀ ṣe ṣe sí ọ wá ń lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí abala bẹ̀yẹn fìràhùn sá sọ pé láyé òun ò ní tú wọn musa wa bẹ lọ ìpèrè ọlọ́run fìràhùn ọkàn rẹ̀ mà le. ànábì musa wá bẹ lọ́hún. ربنا إنك آتيت فرعون وملأه ìgbà tí ìnira yìí pọ̀ torí pé gbogbo ohun tí fìràánù lè fi jẹ wọ́n ń yà ló wà ní kàpẹ́. ànábì ọlọ́run ni musa ó sọ fáwọn ẹ̀sìn sùúrù ẹ̀sìn sùúrù wọ́n ní ká ṣe sùúrù ìyà ń jẹ wọ́n ẹ ṣe sùúrù ìyà ń jẹ wọ́n ìgbà tó dójú ẹ̀ ànábì Musa wá bẹ̀rẹ̀ ànábì Musa nílẹ̀ ọlọ́run ìgbà tó dójú ẹ̀ yóò bá bọ̀ wọ́n ní tẹ̀gùn bá ti débi hùn ó sì sọ́jú yọ̀nù gbogbo ìgbésẹ̀ pátá fúránù gbọ́ kò dé wọ́n rí mú mi ìyá yìí pọ̀ anabi musa wa bẹ lọ́n. nàkà tẹ̀yìn tàfírà òun náà wà mọ́láhùn sí nàtàn wà múwàlá fílgáyà ìdúnyé. anabi musa ní rẹ Ọlọ́run ṣèbí wọn náà lọ fún firaun àtàwọn èèyàn rẹ ìwọ ló fún wọn lọ́lá o ìwọ ló fún wọn nípò tó fi fìyà jẹ wá o ìwọ ló kọ́lá lé wọn lọ́wọ́ oṣù ká ṣe sùúrù ọlá wọn yìí ti ń pọ̀ sí ni wọ́n sì ń lo ọlá láti fi jẹ wá níyà. ọ̀bàná lè yóò dé lò àṣàbẹ̀lẹ̀. torí pé gbogbo ọlá tí wọ́n ní yìí wọn ò jẹ́ káwọn èèyàn orítọ́ lọ ń ṣe wọ́n fi ń sọ àwọn èèyàn nù ní. wọ́n bọ̀nà tó mi sàn láàmú wá nìyí. ọlọ́run ọba gbogbo ọlá tí wọ́n ní ìbá parẹ́. wọ́n súnú dọ́là kó ló ń bí. bọ́lá àwọn ti wá wulẹ̀ kó parẹ́ tó mẹ́jẹ̀ wọn torí ẹ̀ gbà tọ̀ lọ. ṣé kọ́ ka wọn máa inú hàtà yàrá mul àdábàlá ni. mẹ́jẹ̀ wọn ò ronú báwọn padà ìgbà ní kò níwó tó mọ lọ. ọ̀làkọ́dé òde bá dáwà tó kó máa. ọlọ́run ní rẹ̀ mú sábò ṣe sọ yẹn náà mo ti gbà á bẹ́ẹ̀. fásitì máa. ṣùgbọ́n ìwọ Musa àti Haruna ẹ̀yin ẹ̀ta tó déédéé ẹ̀ máa wo ṣe ọlọ́run. wàlá tàbí àánì sábìlà lẹ́bí nàlà yàrá wò. ẹ má tún wá lo nǹkan kan míì lẹ́yìn àdúrà tẹ̀ yìí o ẹ má tọpa ojú ọ̀nà míì láti fẹ́ gbara yín ojú ọ̀nà àwọn oníbàjẹ́ ẹ má lẹ́ẹ̀ lójú ọ̀nà mi o àdúrà tẹ ti ṣe yín lọ ti gbọ́ ẹ ti sùúrù ẹ sì dúró déédéé. wàlá tàbí nísẹ̀bí lẹ́lẹ́bí nàlá yàrá lẹ́mú. anabi musa nìkan kọ́ ló sọ ọ̀rọ̀ báyìí anabi nuhu aleyhi salatu wa salam ìgbà tọrọ àwọn èèyàn rẹ̀ dójú ẹ̀ kí ló náà sọ fọlọ. wọ́n bì Inni dáwọ́tò kàwọ́mí. Àrẹ́bì inú nílẹ̀ ọlọ́run mo ti pa àwọn èèyàn mi, mo pè wọ́n láàárọ̀, mo pè wọ́n lọ́sàn. Wàlámi àbídò ń dùn áyí ìlà fìrọ́rọ́. Gbogbo bí mo ṣe pè wọ́n tó wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu, níṣe náà ń sá fún mi, wọn ò gbọ́rọ̀ ọlọ́run. Wọ́n ní ẹ̀ṣẹ̀ yín jìn. Láàlú àtọ́ bí àwọn fi àdáàlìhìn. Níṣẹ́ ni wọ́n kí gbogbo ọwọ́ wọn betí wọn ò ní fẹ́ gbọ́rọ̀ mi. Wà sọ́mùsà ò sí àbáwọn. Wọ́n á tún daṣọ borí, wọn ò ní jẹ́ rí wọn. Wà á sọ̀rù wá sákùnbàrò. Wà á sọ̀rù wọ́n ó pọ́n lérí fáwọn òní ṣe tọ́lọ́ wọn a tún gbéraga nígbéraga èyí tó kọjá ojú ẹ̀. ní dáhùn tó ń di àárọ̀. mo pè wọ́n ní gbangba. mo tún pè wọ́n mo pè wọ́n ní di àárọ̀ mo pariwo sókè. Okay mo tún bọ́ ọ̀tà gbangba mo tún pè wọ́n sójú ọ̀nà ọlọ́run. wà á sọ̀rọ̀ nítorí láwọn lè sọ̀rọ̀ ọ̀rọ̀. mo tún lọ bá wọn ní kẹ́lẹ́kẹ́lẹ́ mo tún bá wọn sọ. wàkúntò sẹ́gun bírú rọ́bàkún. mo tún sọ fún wa pé ẹ wá wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run. ìnáwó kàánà kò fárọ́. olùkọ́ ọlọ́run ọba ìjọba tó ṣe tán láti forí ẹ̀ṣẹ̀ jì yín ni. ìlú bí mìdẹ̀rọ̀rọ̀. bẹ́ẹ̀ bá tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò máa rọ̀jò déédéé kò ní í dáwọ́ dúró bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. ìdẹ̀kùn mi àmúhálì ó wà bá ọlọ́run yóò sì tún kẹyìn yóò dáwọn ọmọ yín ó wúlò yóò sì tún ṣe ọ̀rọ̀ tó pọ̀ fún yín. ọ̀yàjà làkún jàǹdà bí. àwọn nǹkan oko yín yóò sì da àwọn ọgbà oko yín yóò máa ṣèso bẹ́ẹ̀sì ni ọlọ́run yóò tún jẹ́ káwọn ìtẹ́lẹ̀rú odò kó máa sẹ́ nínú àwọn oko yìí omi òní gbẹ́ngbẹ́. èéṣe tẹ́ ní fọlọ́n síbi tó yẹ kẹ́ fọlọ́n sí. ìkọ́lọ́ ọba yìí ló da yín nípele ìpele ìgbà kan lẹ́ ń bẹ nínú oyún ìgbà kan ni wọ́n bí yín lẹ́wà ń kékeré. tẹ́fi dí ààyè tẹ́ wà yìí. Ọlọ́mtàrọ kẹ́yìn fàkọlákọ̀ lọ́rùn sábà sábà wà tí wọ́n bí bá kọ́. Ẹ̀yin òwà rí bọ́lọ́run ló dá sánmà méjèèje tó nípọn nípọn méjèèje ọlọ́run ló dá. Ọjọ́ lẹ́nu kọ́ oòrùn ó fi oòrùn ṣe àtùpà èyí tí gbóná Ọlọ́run àmbàtàkùn mi náà láàrùn-ún nàbátá. Òun ló ti tún ní kí rúgbìn o máa jáde àgbẹ̀kọ́ ní múrùgbìn jáde ọlọ́run ní jẹ́ kó jáde. Ọmọ yóò rí ìdọ̀kùn bí i ha. Nínú ọlẹ̀ tí rúgbìn ti ń jáde ẹ̀yìn ti gbàgbé ni pẹ́bẹ̀ náà lẹ́ padà padà sí. Wà yóò kọ́ ní ìdọ̀kùn mi ọ̀rọ̀ ajá. Ìgbà tó bá fẹ́ ṣèdájọ́ fún yín inú ilẹ̀ náà lọ́wọ́ ti padà fẹ́ pẹ̀rẹ̀sẹ̀ fún yín. ilẹ̀ tọ́lọ́wọ́n ọba ṣe ní pẹ̀rẹ̀sẹ̀ pípẹ̀rẹ̀sẹ̀ rẹ̀ lẹ́fi lè rìn lérí ẹ̀ tí gbogbo ẹ̀ ọba ṣe pẹ̀rẹ̀sẹ̀ tí ń bá ń mì ní ẹ̀ nílé kọ́lé lérí ẹ̀. ànábìínú ó ṣe wá àtìfá fún ọgbà òun ọwá nírẹ̀ ọlọ́run ọba. iná ó máa sọ̀hún ní ilé. àwọn èèyàn wọ̀nyí wọn ò ní kàn án ṣe wọn ò ní tèmi gbọ́. wà á sábà wọn. ọjọ́ orí yìí ti gun ọjọ́ orí ànábìínú àgbàtìdé. wọn ò gbọ́. wà á sábà wọn máa ń lámẹ́yà bínú màálùú. àwọn òòṣà tí ò lè jẹ́ kí àlékún ọba dúkìá wọn àtọmọ wọn àyàfo ibú àkókò ni wọ́n lè rí níbi òòsà tí bọ ìyẹn ni wọ́n dojú kọ. kódà wọ́n pèsè pèrò páwọn fẹ́ pa mí. ọ̀pọ̀lù ní àtàkùn. wọ́n ní òòsọ pátá ní fòsà wálẹ̀. jẹ́ wá àní fi ilẹ̀. Òta wa tí jẹ́ sùnwá àní fi ilẹ̀. Òta wa tí jẹ́ yàgùdọ̀ àní fi ilẹ̀. Kọ̀ọ̀kan wa náà. Gbogbo àwọn òta yìí bó ṣe wá àtidọ̀la àní fi wọ́n lẹ̀ á máa sin wọ́n ni. Ọ̀kọ́dé àdọ́lù kẹ̀sí rán. Ọlọ́run ní wọ́n tún wá fi tiwọn kó báwọn èèyàn tó pọ̀ wọn tí wọ́n bá tọ́lọ. ọlọ́run bá ní kò sí nǹkan kan tí àlékún rẹ̀ yóò bá wọn alábòsí bí kì í ṣe ṣìnà. mímọ ọkọ tí a ti mògúrí kò. látara pé wọn ò gbà tọ́lọ wọ̀nyí ọlọ́run ọba wa tẹ̀ wọ́n rì. فأدخلوا نارا وتسوونا تبارك وتعالى القيامة لم يجدوا لهم من دون الله أنصارا موجودين كثيرا وسلطة لهم وقال نوح الرب Ànábì Nuhu wá ń bẹ lọ́hun. La tazara ala al-ardi min al-kafirina dayyara. Ọlọ́run dákun má kankan kù nínú wọn bó ṣe ló pa wọn má jẹ́ nìkan kù nù wọn. Innaka in tazaru yòdìlú ìbàdà. torí pé bá bá tún sẹ́kù sáyé àwọn tó bá bẹ́ẹ̀ ṣe tọ́lọ wọn ò ní jẹ́ wọn ṣe tọ́lọ wọn. ọ̀láyà nìdú ìlà fàdìràn kàfàrọ̀. tí wọ́n ti ti mọ̀ láyé náà ọmọ tí wọn ò tí bí wọn wọ́n bá fi ipò kí náà nìyà. wọ́n fi gùn lé. ṣùgbọ́n bó bá ti bínú sáwọn aforíjì mi. àtàwọn òbí mi tí wọ́n bí mi bá ń foríjà wọn. àtòjọ àwọn tó bá gbà tèmi n nínú àwọn tí mo bá sọ̀rọ̀ tí wọ́n bá tọ́ lọ. àti gbogbo àwọn sọ́gbọ̀ lọ ń gbọ́ lọ́kùnrin àti lóbìnrin èpè mọ́jọ́ dọ́dọ̀ sí wọn. bọ́ọ̀lù mi ìlà sábà rọ̀. májè kó fò májè ó yẹ kúrò ní ìsẹ̀mí àwọn alábòsí ṣe tí wọ́n ló fò ìdí nìyẹn tó fi jẹ́ wípé bẹ́ẹ̀ lómi ọ̀bà tí fara kà ara rẹ̀ balẹ̀ anábìnú wọn wọn lè pè ó sì mọ wọn anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì náà sọ bẹ́ẹ̀ sáwọn kan ọlọ́run lámọrin ọmọ lámọrin ọlọ́run lánàá rẹ̀ lámọrin ọlọ́run lámọrin ọlọ́run bínú sí ó tó nínú ogun ogun Badr nígbà tí àwọn kèfèrí tí wọ́n ká àwọn sàábé mọ́ tán pa àwọn èèyàn ànábì sì máa ń dúró sẹ́yìn ẹ̀yìn ogun níbi níbi tí wọ́n ta bíi tẹ́ǹtì àti bàbá fanabi fanabi odò rẹ̀ àwọn wọn wá ń wá látòjú ogun wọn ń wá tẹ́yìn ànábì ní kí ló dé àfa ọba kiri ní a ah, ojú ogun ti lágbára o àwọn èèyàn ti ń ṣubú o anabi sallallahu alaihi wasallam anabi bá dìde anabi tẹ́wọ́ anabi ń bẹ lọ bánabi ṣe ń bẹ lọ omi ń jáde lójú anabi sallallahu alaihi wasallam àlìkínbà anabi ń bọ́ lẹ̀ báyìí pẹ̀lú bánabi kọ́ wókè àwùbákìrì tún bá dá padà síbẹ̀ àdúrà tó anabi ń ṣe níjọ náà anabi ní rẹ ọlọ àwọn tí mo kó wáyé wọn bá ti pa gbogbo wọn kò sẹ́ni ó sì wọn o àwọn tó gbà fún mi náà ni mo kó wáyé o bọ́n bá ti lè pa gbogbo àwọn èyí síbì ọparí ṣùgbọ́n afẹ́ kò ṣe nǹkan báyìí kánẹ́bí ò tó ń sọ̀rọ̀ tán àwọn mẹ̀lẹ́kà ló jẹ ogun ẹlòmí ọkàn máa gbọ́ gbà kò ní rẹ́ni tó mòmí níborí ogun bádà ló fi jẹ́ wípé ẹni tí ń bá ń ṣàbòsí fáwọn tí ń ṣe tọ́lọ́ tí wọ́n bá sá ẹ̀jẹ̀ àti sòrò ẹ̀jẹ̀ àti sòrò ẹja ti so tọba tó àsìkò kan tọba Ọlọ́run ní t'a a fẹ́ kó o ṣe fún rẹ Ọlọ́run ṣe o kọsẹ dìgbà tẹ ẹ ṣe protest kọsẹ dìgbà tẹ ẹ dàlúrú bí nira bá pọ̀ ìbẹ́ lọ́hùn ẹ bí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n dúró nídìí ìbàjẹ́ pé kórílẹ̀-èdè yìí ò mọ̀ dáa ọlọ́run t'a a fẹ́ kó ṣe fún ọ rẹ̀ ọlọ́run ó ṣe ṣùgbọ́n gbàgbé pé àtàwà náà kọ sọ́lọ́run tó dàbí wọ́sàáyìn. ẹ wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ níbo lẹ wá ràn lọ́wọ́ lọ tẹ̀fọ́ àròpọ̀ ẹ̀ pọ̀ lọ́nà lẹ́ẹ̀kan náà yóò dà yín lọ. wọ́n tún bí sùúrù mélòó lẹ ti ṣe kí ẹ tó sọ pé ẹ pọ̀ lọ́wọ́ pé pé pé pé pé kò dá mélòó lẹ ti pè sùúrù mélòó lẹ ti. gbogbo àwọn nǹkan wọ̀nyí òwe lọ́lọ́ ń fi pa fún wa ọlọ́run a máa sọ̀tà àwọn tó ti ṣáájú kó lè máa jẹ́kọ̀ọ́ kò sí ní tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò ti ṣẹlẹ̀ sẹ́yìn bó o làwọn tó ṣáájú báwo ni wọ́n ṣe lò ó anabi musa aleyhi salatu wa salam nítorí àsìkò ó bẹ̀ lọ. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم ọlọ́run gba gbogbo owó tí wọ́n ní tí wọ́n ò fi mọ ọlọ́run tí wọ́n fi ń fara ní àwọn ẹni ọlọ́run gba àfọwọ́ṣe gbòǹda rahimahullah rahmatan wasa wọ́n bí wọ́n lè rè pé wọ́n bí àfọwọ́ ibùdó òfin náà lè rè pé èèyàn lè ń wọ́n téèyàn bá rí wípé olùtakòtò lọ́ọ̀ni olùkọ́jú àwọn èèyàn níbi tọ́lọ́ọ̀ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ó nípò ń lo ipò láti fara ní àwọn èèyàn láti jẹ àwọn èèyàn níyà wọ́n ní kò sí láì fi bẹ́ẹ̀ torí pé òun náà ń ṣiṣẹ́ pé. Anabi Musa alayhi salatu wa salam ó bẹ̀ lọ bẹ́ẹ̀. Dọ́kàn wọn le torí pé tọkàn rẹ̀ ọba lè o lè tọrọ àforíjì yóò ti kó fà má jẹ́ ọ̀ràn ti tọrọ àforíjì débi kó wòye. báyìí ni ìyà ló ti jẹ́ ti fìràwọ́n ìgbà tó wá dójú ẹ̀ tí fìràwọ́n wá ní ọ̀dà ẹ̀ máa lọ ọ̀gá wọn ni o ẹ̀ wá máa lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àmì omi wọn àwọn ọ̀pọ̀lọ́ iná kò tí wọ́n gbádùn síbẹ̀síbẹ̀ fúrọ́nù gbà gbàtó tó díẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ tán jẹ́ mẹ́wàá ẹ̀ náà wò yẹ ìyá ajá ní musa ọmọ lọ ọ̀pẹ̀rẹ̀ mọ́ lọ. nígbà musa tó ń lọ tán àwọn ẹ̀mẹ̀wàá rẹ̀ tó lọ bá pé fúrọ́nù àbùkù mọ́lélẹ̀ musa lásán lásán kò lérí kò kò kápẹ́. agbára rẹ̀ ò ní nítumọ̀ mà ó náà ní ọ̀yà òun lòun sì lè jòkó tó bá bọ́ síwájú. Si وجاوزنا ببني إسرائيل البحر ọlọ́run nígbà tí wọ́n wá ń lọ wọ́n dọ̀ ọ̀kan wọ́n wo wájú wọ́n rí omi òkun níwájú ìtàn Islam kì ṣètàn ìjàpá àti yán níbo omi náà ń bẹ níbẹ̀ kì wọ́n wẹ̀ wọ́n rí pé fìràhónù. àtùbáwò fìràhónù wájú nùdùn wọn bá fẹ́ hàn àdẹ̀wà. fìràhónù ń lé wọn bọ̀ àwọn bànú Israel látara àìmoore wọn wọn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Musa kó o sì dájọ́ kó wa ọ̀tá báyìí o ọwọ́ kó wa sínú pa odò lọ́wọ́ àwájú ànírọ́lù ṣọ́ra náà ní bọ̀ níbi àjẹ iná làmúdìrọ̀kú àwọ̀ bá Musa tó orí tó kó bá wa kò sí tí wọn sọ sí Musa tán. Kọ́lá kálá. Ànábì Musa ní ẹ dákẹ́. Nàmà ìrọ̀bì. Sáyà àlè. Ẹyin ni òye Ọlọ́run tèmi ń bẹ pẹ̀lú mi. Ìdí ìṣèlú ọkọ̀ mi. Ọlọ́run ni àwa ránṣẹ́ sí Musa pé níbi tó wà yẹn tó ṣe. Bí ọ̀pá ọwọ́ rẹ̀ yẹn na omi. Báyìí ni omi yẹn bá pín yà. Bẹ́ẹ̀rẹ̀ ká sọ òde láàrin. Ọlọ́run ni omi bá pín yà sí méjì ìkọ̀ọ̀kan wá dàbí àpáta. Àpáta ńlá. Bẹ́ẹ̀ bá fọwọ́ kàn báyìí ẹ̀ ní omi bí ìgbà tó àì tó ti dì ilẹ̀ wá gbẹ. Fàzíláfúnà Sámàlì àkọ́rí. Ọlọ́run ní rẹ̀ Musa máa lọ ṣùgbọ́n fúnra wọn nìyọ́ tẹ̀lé o, má bẹ̀rù. Ìdí ìwọ máa jẹ ní ọ̀pá ní ọ̀rọ̀ rẹ o, má bẹ̀rù yọ tẹ̀lé o. Wọ̀nájẹ́nà Musa wà mámáhù Adémàrí. Ọlọ́run ní àṣekí Musa àtàwọn tó tẹ̀lé ajá wọn ó kọjá odò ala gbogbo wọn. Súnmọ́ ọ̀pọ̀nà làkọ̀rí. Gbogbo àwọn tó kù lẹ́yìn Fìràhánà àtàwọn àjọ rẹ̀ pátá àti àwọn rìsódò. Iná fi dálé kàlà áyá. Ọlọ́run ọba lè yí tí mo sọ yìí, wà sí mi fún yín Ibi tí fún sábà kọjá tí ó tẹ̀rí. Ibẹ̀ náà ni Fìràhánà ẹgbà kọjá tó tẹ̀rí. Ọlọ́run lòun ọkẹ́ ọ sọ pé ẹnìkan bínú. Iṣẹ́ tẹ́nìkan ṣe tọ́ ó ní wọ́n ṣe tó fi dọ̀lọ́wọ́ ẹ jẹ́ ká gbàgbọ́ yẹn sí ọlọ́run púpọ̀ ṣe bíbí odò kan náà ni ibẹ̀ yẹn náà ni Musa àtàwọn èèyàn rẹ̀ gbà kọjá wà á ti bá àwọn fìràọ́nù aníkótẹ̀lé wọn ni asọ́tẹ̀yìn ẹ̀ bí ò fẹ́ ṣe ẹ̀mí rẹ̀ ó ṣe torí pàṣẹ ọlọ́run ẹjọ́ sọ orí ibú náà ọlọ́run sọ orí ibú ló ṣe ò gbọ́ wá

nínú tí máa ń bí àwọn ará Mísírà nínú jùlọ téèyàn máa ní abunáwó fìràwọ̀ àbáyé mọ̀nà àbò ni ṣùgbọ́n téèyàn bá ti pè wọ́n ní umuduniya ẹ̀yin nìyá ayé lànà ọdún ṣùgbọ́n abunáwó fìràwọ̀ ẹ̀yin ọmọ faraw náà bó o láṣọ ọmọ faraw náà nìyí ọlọ́run mọ̀jà ní bàbá bú o yìí sọ̀rọ̀ àdúrà bàbá bí wàá ti bú ẹ ó ti dúró náà nù. o lè kónú mọ́ àfi ọmọ àgbẹ̀ baba bàbá ẹ̀ wá tún ayé yín jẹ. ká padà sínú súrátù Hud ọlọ́run ọba ni wọ́n amúrú fèrè àwọn nàbí rọ́ṣí. wọ́n amúrú fèrè àwọn nàbí rọ́ṣí. ìyá àtàyé nìyẹn tí fèrè jẹ nínú súrà yìí súrátù Hud tá sọ ìyá àtàyé òun torí pé ó ti وأن يقدم قومه يوم القيامة يقدم قومه يوم القيامة bó bá tún dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tẹ̀rí fìràwọ̀nà tẹ̀rí yẹn yakudumu oní oúnjẹ àwọn èèyàn rẹ̀ tó bá dijọ́ òun àtàwọn ọmọláwù rẹ̀ yẹn oní olídìí wọn oní ọ̀tájú wọn wọ náà. ẹ wo orí ibú lọ́nà méjèèjì fa àwòrádà ọmọ nàárọ̀ ó ní ó máa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ pa àwọn kan ní ọ̀ṣà ó ní ó máa jẹ́ atọ́kùn tí ó ṣáájú tí wọ́n máa wò tí wọ́n tẹ̀lé wọ̀wọ̀ náà wèrè ìdòrí máa horú ọlọ́run ní iṣẹ́ tó gbà yẹn ṣe bú ni kó jẹ́ pé wọ́n ní ọ̀ṣà àwọn èèyàn lọ́nù náà wàbí ìsàlùgbúrídù bó ṣe ń pè wọ́n bó ṣe ń ṣáájú wọn ó burú púpọ̀ àlèmọ̀ òrùdù ibi tí wọ́n ń lọ gan-an á ó burú já nínú nájà rẹ̀ mọ́ kò yẹ kọ́rọ̀ èèyàn já síbẹ̀ tọ́lọ̀ bá tún ní nǹkan burú ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà. fàwùtúndì ń fi hábi ìlànà táwọn wáyé wọmọl kìyàmà. fàwùtúndì ń fi hábi ìlànà táwọn. ọlọ́run gbogbo bàtà yóò máa jáyé ègún èpè kò ní yẹ̀ lórí fìràáhùn àti gbogbo àwọn èèyàn rẹ̀. wọ́n yẹ òun mẹ́lẹ̀ kí yá máa. bó bá tún di jọ bóńdé àlìkì yá mà ẹni èpè ni ó tún jẹ́. ìsàrèrè fúdòlì màrún fún wọn. ọlọ́run ọba ni bí ìsàrèrè fúdòlì màrún fún fún wọn. ọlọ́run ọba ni a ó burú jáì àwọn afúnimọ̀ tafsir wọ́n ní sáà máa àsọ̀ọ́lẹ̀ lẹ́hún mi ń tàrà ọdún fún làánàtẹ́yìn wípé kí làánà méjì ò bára wọn rìn wọ́n gba làánà láyé wọ́n tún gba làánà làánà táyé kọ̀ǹtínú kò dúró fìràwọ̀nà ti kú o wọ́n tún forí gbé pèlè ọlọ́ni bí isari rif dole marfod ó burú jáì kí èpè kó máa tẹ̀léra wọn lórí ẹnìkan ó burú jáì kó fura náà. ذلك من أنباء الغيب Ọlọ́run ọba ní dáálíkà min àmbá ìlkùrọ́. Dáálíkà min àmbá ìlkùrọ́. Ọlọ́run ní èyí wọn bẹ èyí tá a sọ fún yín yìí. Ẹjọ́ mọ̀bá náà. Díẹ̀ la sọ fún yín nípa ìtàn ẹ̀yin ò sí ń bẹ̀. Ìtàn àwọn kan tí wọ́n ti wáyé, wọ́n lówó, wọ́n lọ́lá, wọ́n nípò, wọ́n nífà wọ́n lè kánná. Dáálíkà min àmbá ìlkùrọ́. Eléyìí ni díẹ̀ nínú ìtàn àwọn èèyàn kan tí wọ́n ti lo àlùkùrọ́ tí wọ́n ti lo àwọn àyè kan rí láyé àwọn ìlú kan tí wọ́n ti lo bẹ̀rí. Nàkúsùhù alẹ́ yìí. Ìrẹ́ ànábì nígbà wo ló dáyé o sí ń bẹ̀ nígbà náà? Nàkúsùhù alẹ́ yìí. Àwọn ọlọ́run tọ̀tàn yẹn fúnra ànábì bó ti ṣe rí náà láìsàn fúnra ànábì. Náà. منها قائم وحفيظ ó ń bẹ nínú àwọn ìlú tá a parun yìí mi ni a kọ ìmú èyí tẹ́ pé tẹ́ ẹ bá débẹ̀ àwọn erí pa páwọn èèyàn gbé bẹ̀rẹ̀ ẹ sì tún bá ń bẹ̀. ó sì ń bẹ nínú àwọn ìlú yẹn ẹ̀tí ẹ̀ pa kankan páwọn èèyàn gbé bẹ̀rẹ̀. látara àjẹ eléyìí ọlọ́run ọba ni wà máa gọ́lá múná hùn wà máa gọ́lá múná hùn ọlọ́run ní gbogbo òbí tọrọ já sí yẹn èmi ọlọ́run ò fún wọn àwọn ọlọ́run ò ṣàbòsí fún wa. aláàtì ń bọ́lẹ̀ mú àrùn fúnṣẹ́hù. ọlọ́run ní àwọn ni wọ́n bu ẹ̀mí ara wọn sí tí wọn ò gbọ́sọ̀sọ́ lọ lẹ́nu. màmá ọkùnrin tàánúhùn àlìhàtúhùn. ọlọ́run ní kí ló dé nígbà tí mo fẹ́ pa wọ́n run táwọn òòṣà wọn ò gbà wọ́n lẹ̀. ọyà tí bàbá dìde ọya Ọ̀ṣun Òṣogbo òòsà ògìyàn àwọn náà ti ké sani no no àwa ni wọ́n ń sìn wọn ò gbà wọ́n láyé òjò ń rọ̀ ìgìdì ìsàgó ẹgbẹ́ títa gbòòjó dé ẹni tó ní sìgìdì òun wọlé ìsàgó ò lè wọlé fún rẹ̀ òjò pa á síbẹ̀ àgbàrá tún gbé lọ odò àlà mẹ́tìlọ́mù sóhun wà lọ́lọ́ ọlọ́run ọba ní. Fama agunat anhum alihatuhum. Ọlọ́ni àwọn òòṣà wọn ò lè gbà wọ́n sílẹ̀. Allati yad'una min dunillahi min shay. Ọlọ́run ọba ní àwọn òòṣà wọn tí wọ́n yad'una níbẹ̀ náà yà àbùdùn tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run kò lè gbà wọ́n lẹ̀. Min shay pín pín bó ṣe tó lọ. Kò lè gbà wọ́n lẹ̀ èdè kan ní pín pín ọ̀kan ní pa pa dialect lèyàn àwọn mi ò ní pín pín mi ò ní pa pa mi ń ṣe ń bó ti wulẹ̀ ó mọ n ò rí náà lọ́wọ́ rẹ̀ ṣe fún wa náà. Lámà já àmúrú rọ́bí. Nígbà táṣẹ ẹ̀tọ́ ọlọ́run ọba dé pé kí wọ́n pa wọ́n rẹ́. Wà máa zàdúhùn gọ ìrọ̀ tẹ̀sí bí. Òṣà tí wọ́n ń sìn yẹn gan ló tún wá kó orí ibú tó pọ̀ bá wọn. Gbogbo òṣà tí wọ́n ń sìn yẹn kò lé nǹkan kan kún fún wọn níjọ́ náà. Gọ ìrọ̀ tẹ̀sí bí. Tẹ̀sí bí àtàrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Òfò òun ló tún jẹ́ tiwọn níjọ́ náà ọlọ́run àwọn ọ̀rọ̀ tí ń sọ ń bẹ ó dá dúró ń bì ìtàn àwọn tó ṣáájú ọlọ́run dá dúró ń bẹ tó bá tún dénú súrà mi ọlọ́run tó sọ ó àwọn súwàr tọ́lọ́run fi ń sọ̀tàn sọ̀tàn ó pọ̀ nínú Kùránì kò sí ìdìrẹ́ra tó fi ń sọ bẹ́ẹ̀ kí a bá a lè rí àríkọ́ṣe látara ìtàn àwọn tó ṣe dáadáa ká sì lè rí àríkọ́gbọ́n látara àwọn tí ó ṣe dáadáa bọ́lá ń ṣe bínú sí wọn ọlọ́mọ bínú sáwà Mm. ọlọ́run kó ṣe wá lẹ́nu tí ó gbà mọ́ mm. ṣe wá lẹ́nu tí ó kọ́ tọ́ ọlọ́run mm. abẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìta gbọ́ lẹ́nu ọlọ́run tí ó ṣe wá láǹfààní àwọn ìta àti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run tí ó wúlò fún wa rahmatu ya arhamar rahimin. wọ́n ní àwọn ìbéèrè tí ó ń wá lórí ayélujára àwọn ni wọ́n láǹfààní kí a sáré dáhùn rẹ̀ ká má bínú látọ̀lá lọ ààyè yóò mọ sẹ́kù fún béèrè àti dáhùn dáadáa abẹ́yẹnjú ọ̀rọ̀ ànábì Musa àti fìràwọ̀nù. torí wípé alukur'an ó bùkátà àlàyé ká má kà kọjá lérí ẹ̀ báwọn torí pé lómi ń bẹ ó ti láwọn nǹkan mi tó ti gbọ́ tẹ́lẹ̀ èyí tá a sọ bí kùrán ẹ rí i pé mi mọ́rọ̀ sí ni wá kùránì náà là ń kà èyí tó sì ń jó dodo nínú ìtàn kò là wọ́n ní nínú èdè lárúbáwá wọ́n ní ejò ni wọ́n ń pè ní aya wọ́n ní ṣùgbọ́n ara àwọn mùsùlùmí tí wọ́n ń sọ ọmọ wọn ní ayatu. ọ̀kan orúkọ rẹ̀ náà ti dé olóko rẹ̀ nù ṣùgbọ́n òun èyí ṣe ayatu àwọn èèyàn ni wọ́n ń pè á yàtọ̀ àmì ọlọ́run áyátù ó yàtọ̀ sí àyàtù ejò ní ti ha hankara mi ló di yé tó ní ha àléébù bá ta ta jim hankara mi kọ́mìrù wa ọlọ́dẹ àwọn bàbá wọn pẹ́ fún wa lórí dáadáa dáa lè sálẹ̀ ra ẹ̀ra ìsìn àrà bó ṣe lọ́nu àti táwọn àfikún àfikún ké kùránì náà bàbá láàfiké láàfiké tútú pàtàkì tú bá a tó ní wọ́n tẹ̀lé sàlẹ̀ ń jẹ́ bíi bẹ́dà mùrìsà jẹ́ bíi sí mímu tó ní wọ́n tẹ̀lé sàlẹ̀ ń jẹ́ míì àlẹ́ dàmú tó ní sádà lókè tó ní wọ́n tẹ̀lé lókè ń jẹ́ lá àǹkúrí tó ní wọ́n tẹ̀lé sàlẹ̀ ń jẹ́ ì bíi bíi sí míì bíi sí míì láì tútù la fi ké bẹ́ẹ̀ kó tó di pa àwa kan ológèrè tó hajjatu tí a fa lóògbé kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a fa sàwé di wa gbogbo àwọn àwọn bàbá yẹn ṣiṣẹ́ ọlọ́run kó bá a sún wọn lẹ́sàn dáadáa gbogbo bí wọ́n bá kù sí tí ò bá ti lẹ́bọ̀ nú tí wọ́n tẹ́ lérí ẹ̀ ọlọ́run kó bá a forí jì wọ́n wọn láti tó bí ọlọ́run torí wípé bí ìyàrá bẹ́ẹ̀ tù ní ìsinyìí ó rọrùn bá kẹsìrọ̀ bíi ìsín sunkún bíi mímu kẹsìrọ̀ mi bísímì ẹ bó ti yá ká tó rí bísímì lára àmọ́ ní kàtán à bí bí bísí bí bí bísí mi bí à kẹ́yìn ó tó rí. wọ́n ní kí ni Islam sọ ní ilé nípa ilé ìwòsàn tí gbígba ẹ̀jẹ̀ dídonate ẹ̀jẹ̀ tí wọ́n ṣe ní compulsory obìnrin kan fẹ́ bímọ àbọ̀bìnrin kan ń rọbí lọ́wọ́ wọ́n sì ṣe ní compulsory wípé àbí what is Islamic view of hospitals where blood is compulsory required to be donated before a woman delivered or laboured now àwọn ilé ìwòsàn kan bẹ tó ṣe wípé wọn ò ní ọ̀ràn ẹ̀yàn dandan gbà bí àwọn rẹ̀ bá fẹ́ bímọ lọ́sítù wa o gbúdọ̀ fẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀ràn yẹn dandan gbà yín kì í ṣe nọ́mbà fẹ́ kí ni Islam sọ lérí ẹ̀ àkọ́kọ́ téèyàn bá fi ẹ̀jẹ̀ sílẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam àwọn àfáà ní nǹkan tó dáa ni ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ìwọ tó fẹ́ fi ẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ ó dáa torí pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹlòmíì kò tún gbọdọ̀ fi sára ẹlòmíì kó mọ̀ kó ó ní èjìlá àbóláìsàn míì mọ́fẹ̀jẹ̀ lẹ̀ o kò mọ̀ kó ara rẹ lómi ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì ẹ̀jẹ̀ ń gbogbo ẹ̀ bóyá agolo rọ́ọ̀bù gbogbo ẹ̀ bá tún bẹ̀jẹ̀ lára ẹ̀ fẹ́ làdọ́rọ̀rọ̀ irú ẹni bí ògbúdọ̀ fẹ̀jẹ̀ lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni a kì í ta ẹ̀jẹ̀ ẹ̀rí pé àwọn eléèbó náà wọ́n ní odò ní lárúbáwá àwọn sọ pé tàbárọ̀ à lè dá mi ọ tàbárọ̀ à ni èyí ta torí pé àyè ta ń tí èyí ta wà láàánú tí wọ́n lọ lẹ́jọ́ ẹlẹ́mìí òní pé kàn ta ojú òun kan kàn yọ ta àbí kíndìnrín òun kan kàn ta ìwọ lónìí ṣùgbọ́n o lè donate ẹlẹ́mi wa ní ẹ òun ò lè donate ẹ̀jẹ̀ àwọn ń tẹ̀lé ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn gan náà wọ́n máa bàjẹ́ fún rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yàn ní sáyẹ́nsì yọ́ máa bàjẹ́ yọ́ máa bá tó yọ́ máa bá gbẹ jáde torí pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ níbi oṣù mẹ́ta sẹ́yìn mọ́rùpọ̀ náà ló tún wà ń bẹ̀ ń sí pẹ́ẹ́pọ̀n lọ́wọ́ à ń bẹ̀ gan oṣù mẹ́ta kò kú kò kò sàrẹ̀ ọlọ́run ọba wa ṣe tẹ̀dídìí dùn dàm wa ṣe lọ́tún lọ́tún lọ́tún èló ló san lórí ẹ̀ tó bẹ́ẹ̀ bá fi ẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ mi ò tún ti replace ẹ̀ fún ẹni tí ẹ̀jẹ̀ bá wà lára rẹ̀ dáadáa ilé ìwòsàn tó wá sọ pé dandan lá o gbúdọ̀ fẹ̀jẹ̀ lẹ̀ fún o gbúdọ̀ compulsory rẹ̀ lórí èèyàn ṣe bẹ́ẹ̀ gbowó ṣe bẹ́ẹ̀ gba owó sẹ́ kí ló dé bẹ́ẹ̀ sì ni ẹ̀jẹ̀ tó fẹ́ fi lẹ̀ yẹn yóò donate ní tí máa ń jẹ́ káwọn ilé ìwòsàn mi ò máa ṣe bẹ́ẹ̀ ni wípé ẹlòmíì condition tó wà ó lè bùkátà pé ó nídìí ẹ̀jẹ̀ ní kíákíá ẹ̀jẹ̀ tán bá sì gbà lára e, ẹnìkan kì í ṣe pé lójú ẹsẹ̀ náà ni wọ́n fi sí ẹni tó ní ìdí ẹ̀jẹ̀ lára wọ́n kọ́ lọ ṣàyẹ̀wò ẹ̀ wọ́n ó ṣe gbá wọ́n ó ṣàwọ̀ obìnrin tó sì bímọ ó bímọ tán báyìí dókítà gan náà ò mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdí ẹ̀jẹ̀ lójú ẹsẹ̀ náà wọ́n rí pé ah obìnrin yóò ní ìdí ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ tó bá fi rẹ̀ lásìkò ń kò lè bá àwọn tó ti fìkánlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ṣàyẹ̀wò eyín ni wọ́n ó lò fún irúfẹ́ obìnrin wọn tẹnìkan náà lò fún ìyàwó tiẹ̀ èyí wọn náà bá fi ilẹ̀ hùn ni wọ́n lò fún tẹlómìn náà ṣùgbọ́n níbi ṣíṣe lọ́ràn yẹn kò fẹ́ lágbára díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní orientation pé kò sí nǹkan tó burú ń bẹ̀ kódà kéèyàn má níyàwó lọ sí ìtúkọ má nìkan èèyàn kà lè sàyè lọ sí ìtúpé ẹ bá mi yẹ ẹ̀jẹ̀ mi wò sóṣe donate mo fẹ́ donate ẹ̀jẹ̀ ẹ sílẹ̀ kó lè jàǹfààní fáwọn èèyàn níta bá fẹ́ orientation yẹn ló yẹ ká káwọn èèyàn ò ní ṣùgbọ́n tá a bá ti ń sọ pé compulsory àwọn èèyàn dẹ̀ máa bèrè pé ṣe bẹ́ẹ̀ gbowó ẹ̀jẹ̀ míì náà ẹ sanwó yóò di ọ̀rọ̀ pé ẹ sanwó ká bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gbẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe yìí náà ẹ̀jẹ̀ àwọn kan la lò fún sí yìí náà ẹ̀yin náà lè donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó dé káwọn nǹkan yẹn ó lé lórílẹ̀‐èdè wa nàìjíríà ni pé òṣì ẹni tí ò jẹun ẹnìkan bẹ́ẹ̀ bá fa ẹ̀jẹ̀ yìí gàárì gàárì funfun ni ó jáde bẹ́ẹ̀ òun ní ń fà á táwọn yóò fi lajú bí fáwọn fẹ́ gbowó àwọn ọgbà sọtẹ́ pé ní àwọn orílẹ̀-èdè táwọn èèyàn dúró jẹjẹ tí ò sí wàhálà ń bẹ̀ wọn ò kàn lọ́bẹ̀ fúnra wọn náà ló lẹ́yẹ̀ fà hospital ó dáa ká fáwọn èèyàn ó dáa o ẹ̀jẹ̀ kára lò fún tiyín náà o kódà bá àtẹ̀ lò fún tiyín ẹ gbà ládà kódà ó gbúdọ̀ máa wà nínú táwọn fi ṣe wà lọ́sọ̀ hospital kò ní tọ̀ ẹ bá mi yẹ ẹ̀jẹ̀ mi wò ṣé mo lè fẹ̀jẹ̀ lẹ̀ torí torí pé ní bíbùkátà ẹ̀jẹ̀ yàjóyàjó ló máa ń já sí tẹ́tù lójú ẹ̀jẹ̀ emergency ni tébà ẹ̀ náà jẹ́ tó máa gba ẹ̀jẹ̀ tó tó ẹ̀sẹ̀ lọ yẹ̀ wò ẹni tó ní ẹ̀jẹ̀ lé bọ́sálì kíámà ìdí tó fẹ́ máa ń ní sílẹ̀ nìyẹn sọ ẹ jẹ́ káwa náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ìlera ká fi ẹ̀jẹ̀ lẹ̀ tí a bá wà nípò ẹni tó lè fi ẹ̀jẹ̀ lẹ̀ ká má dúró dìgbà tí wọ́n ti tẹ̀ pa ní dandan lé wa lérí ṣùgbọ́n yìí máa sọ di dandan láwọn èèyàn lérí yẹn ká jìnnà sí ká mọ̀ pa ní dandan láwọn èèyàn lérí nítorí wípé bígbà téèyàn ń tú láti wọn lórí tó jẹ́ àǹfààní fún ilé ìwòsàn àti yìí ni ṣùgbọ́n tá a bá bá wọn sọ tó bá yé wọn àwọn yóò filẹ̀ fi sabilillah kí wọ́n sì gbọ́ lọ́dọ̀ ọlọ́run abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tí awí ọlọ́run kò jẹ́ kó yí ó ṣe wá láǹfààní ká má gbàgbé ah, mọ́tálásí. GT Bank zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank ọlọ́run kí kò bọ̀ wá láti rí ṣùgbọ́n náà tọ́ba di ọ̀la ọ̀la màṣẹ ọjọ́ ti lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.